نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ما يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا مثيل له ولا مثل ولا بد واشهد ان سيدنا وحبيبنا وعظيمنا وقائدنا وقرب أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطيبين وكل من سار على سوي وسار في الهدى إلى قيام الساعة أما بعد عباد الله وان أوصيكم ونفسي بتقوى الله علي العظيم القائل بحمد تنزيله لقد جاءكم رسول من أنفسكم عزيز ما عليكم حريص عليكم بإيماننا رؤوف رحيم وقال جل شانه وما أرسلنا إلينا رحمة للعالمين محمد رسول الله تحين إليه القلوب وتسير به نفوس وتقر به العيون محمد جمال العاشقين تسجيل الفكر كيف لا كيف لا تشتكوا كيف لا تشتاق إلى من بدا الدم عند رؤيته وشكى إليه ثقل اعمالي كيف لا تشتاق إلى من أهل إلى في الفراق عباد الله تحل الحشرة إلى رسول الله صلى الله عليه وسلم شوقا إلى لقائي فأنتم أحق أن تشتاقوا إليه صلى الله عليه وسلم ولا تقتل عن النور يا محب رسول الله صلى الله عليه وسلم من دموع بدت في ذكره صلى الله عليه وسلم يا محب رسول الله صلى الله عليه وسلم شمائله واوصافه عليه الصلاه والسلام تحملك على محبته وتلفنك بزيادة تعظيمه ومكارم اخلاقه دليل على انه وأسر معاك رقم هذه وجاري كذلك وبذل المعروف وإكرام الطعام وإفاء السلام وعيادة المريض وتشييع الجنازة والعفو والإصلاح بين الناس والجود والكرم وحمل الغيب واجتناب ما حرمه الإسلام كالغيبة والكذب والمكر والنميمة وسوء معاشرة وتكبر والقتل وقول ما هو ممثل القبول أن قبول دعوة صلى الله عليه وسلم عباد الله وإن السماء تمر بالموت وقل في الأرض حلوله ونزع الناس وروى الناس ونذروا فانفرد البدوية محمدية وراء ظهورهم فأحلم الناس محمد صلى الله عليه وسلم وأتقى الناس أخشاه لله محمد صلى الله عليه وسلم وأعدل الناس محمد صلى الله عليه وسلم وأتقى الناس وأسود محمد رسول الله صلى الله عليه وسلم وعاقل الناس وأزكاهم محمد صلى الله عليه وسلم وشد الناس حياء محمد بن عبد الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يقصد على يديه شريفه ويرقوا صوته ويأمل في بيته وكان صلى الله عليه وسلم يعصب الأجر على بطنه من الجرم ويخفف من الصلاة لدعاء الصبي وكان يأكل ما حضر ولا يرد ما وجد صدق القائل وإننا لعلى خلق عظيم وقال لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال جل جلاله وبما رحمة من الله لنت لهم وتوفيق فضل فظا غليظ القلب لانفضوا من حوله وقال جل وجل جل عز وجل وقال جل جلاله وقال جل شانه محمد رسول الله والذين من الرشداء والكفار وكمال الإيمان تراه كان في السجن يستغون كل من الله ورضوانا فيما في وجوههم مثل السجود ذلك مثل التوراة ومثل الإنجيل كذبوا الحق وتفتروا فآسروا واستكبروا واستوى على سوقه يرشد الله يزيد من الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما بارك الله ولكم في القرآن العظيم ونفعنا الله وإياكم أشهد أن لا ọba tí ó tẹ́lẹ̀ ń bi ọba náà ọba àkọ́kọ́ bí òkè tó dájú ẹ̀ ọba àgbèrè bí òkè ọba ní ìrọ̀lẹ́ nílẹ̀ ọba tó ti pé ìrìnàjò àgbà ilé ilé gbẹ̀rù ọba tó lóṣù ọlọ́sìn ní àbúrú láti tí wọ́n ti sọ́dá tàbí wọn bẹ ní tí wọ́n kò ní ikú sagbára wa ìsọ̀kọ́ ọmọ wa ìsèlú wa ṣùgbọ́n wọn ọba kò sáàni wọn tààlà lórí ìṣẹ́ wa pẹ̀lú láti tí wọ́n kọ̀kọ̀ bá àwọn ìṣẹ̀lẹ̀ wọn àti ìṣẹ̀lá tí wọ́n kò ní ọlọ́mọ ìṣẹ̀lá kò yẹ fún wa ọkọ̀ ọ̀ṣẹ̀lẹ̀ ìṣẹ̀lá ti láyé ọlọ́mọ ìṣẹ̀lá yẹ fún wa ọ̀làṣẹ̀ ọ̀lọ́mọ ìṣẹ̀lá ọba táwọn kọ̀kẹ́ fún òun náà ti kó ẹ̀yìn ìṣẹ̀ méjì àwọn nínú ìlọ́wọ́ àwọn ọmọ ọba yìí lè sọ ìlú gbogbo abúlé ìlọ pátá àti gbogbo tẹ́kítí ọwọ́ wa ẹni tó bá àríkẹ́ alákàtà rẹ̀ òfin ní lórí ìṣẹ̀ bẹ́ẹ̀ láyé láyé ẹni tó bá wá padà wá pé kí ẹ máa ń mọ̀nà báyìí ní ìṣẹ̀ òkèèrè tó ìṣẹ̀ tó lè fi mọ̀nà láyé láyé àti máa ń lé lọ dáhùn táwọn akùnrin bá sì rí ní ìjọ tí wọ́n láǹfààní ló fẹ́ tí wọ́n ti kí òní dáhùn kí òní wọ́n dáhùn kí òní ọ̀gá wọn nínú wọn. bẹ́ẹ̀ sì ni nígbà wọn wá sí ọdún kan wọn mọ̀ wá pé á ah, wọ́n ti di o kí ni èso ọ̀gá ní kíkẹ́. ọlọ́run ọ̀gá wọn rẹ̀ kò ní ẹni tó wọn bá àti ìjọba tó bá sáyà á rẹ̀ fún gbogbo ayé pátá òṣèlú ẹ̀rọ ìlú mọ́nà òṣèlú tọkàntọkàn tí a máa ń jọ kì í kúrò nínú àfọlọ́wọ́ ọ̀kan sórí ọba tí èèyàn láti jọ ọba tí èèyàn láti lé ọba tí èèyàn lórí ọba tí èèyàn kejì ọba tí èèyàn láti lé gbogbo ẹ̀dá pátápátá ta ló sọ̀rọ̀ tàbí ìfọwọ́ ọba àlejò náà ìfú ọlọ́wọ́ àlejò náà ilé ìdálọ́pọ̀ ọ̀rọ̀ ìdálọ́pọ̀ yìí ẹni tó ti fa mọ̀nyẹ́ wa ọlọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ rẹ̀ sí wa ní ti fa mọ̀nyẹ́ wa òun náà ẹni máa tó àti gbogbo wa pátá àti ti sọ̀rọ̀ bá wa ìgbéra inú àti gbogbo rẹ̀ ó lè ní máa tó àti gbogbo wa tó jẹ́ àdàmọ̀ pátá lọ́jọ́ ìrànà ó ní ìdàrà kọ̀ọ̀rọ̀ ó lè ti báyìí. ó ní èmi náà kọ́kọ́ ni tí sílẹ̀ àkọ́kọ́ ni tí wọ́n kọ ìṣẹ̀lẹ̀ rẹ̀ lọ́jọ́ ìrànà ó lè ó ní èmi náà kọ́kọ́ ni tí wọ́n ìdí ńlá ìdí àmọ́ tó olùdíje ní ọkọ̀ fún ìtọ́ tí òun ní òun ní ti báyìí òun ọ̀rẹ́ òṣèlú olùkàtàjù wa aṣọ́jú aláyé aṣọ́jú aṣèyàmù ẹni tó fẹ́ pé òun náà ní tó bí wà ọlọ́run bá ti fẹ́ láàrin kó máa tó lé ọkọ̀ ìlú náà kó máa bá ti fẹ́ lá kó máa sàlékún ìyá àti ìjọba nípa mùsùlùmí sọ̀rọ̀ lọ́run tààrà àríwọ̀ sẹ́lẹ̀ àmì ìtọ́wọ́n bá ti fẹ́ láàrin láàrin ìfẹ́ gbogbo àyè pátápátá ìfẹ́ náà ló máa ń tẹ̀sẹ̀ rẹ̀ àwọn ará rẹ̀ tí wọ́n fi ẹ̀rọ rẹ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n fi ẹ̀rọ mímọ́ àti gbogbo ẹ̀rọ sẹ́yìn lórí ọgbọ́n ìlànà èyí tí wọ́n mú wá àti ìlànà èyí tó kúrẹ́ pé ìjọba ọjọ́ àti òru ẹ̀rọ ń sọ́wọ́ àwọn olóyè ìbọ̀wọ́ bàbá wa ní kọ̀kọ̀ àti gbangba ẹ̀jẹ̀ àti ọlọ́run gbogbo tán àti gbogbo yẹ ìbẹ̀rẹ̀ ọlọ́run òun náà lè sáré máa fi ní ìdìbò alábọ́sí káfí tẹ́lẹ̀ káfí gbégbé èyí tí ẹni tó bá nílé ọlọ́run òun ló tàbí gbé ẹni ọba nílé ọlọ́run òun ló wà ẹni ọba nílé ọlọ́run òun ló wà nínú gbogbo ìdàgbò ìdúgbò lónìí àti wọ̀ lókun ayé ó ní aká ìlú òun ti mọ̀ pé àti kọ́ ọmọ ọ̀dọ́kẹ́ lọ́rọ̀ ọlọ́run yóò mọ̀ pa àti wọ̀ lókun ayé mo ní kékeré oríṣiríṣi ìdára máa ń láti ká ìyàwó ó yà

nípa ẹlẹ́kan tó dábàá tó tẹ̀lé nínú àwọn ẹ̀kọ́ mi pẹ̀lú ẹ̀lẹ́kan mi alẹ́bàá mùsùlùmá sọ̀rọ̀ bá ọkọ̀ rẹ̀ sọ̀rọ̀. ó ní wà ní ẹ̀kọ́ ìta àtúnwò sínú ẹ̀rọ àkókò èyí tẹ̀lé wá dáhùn láàrin nínú ẹ̀rọ. nípa ìtẹ̀lé èyí láyíká láàrin ẹ̀rọ ìrìn mẹ́rin àti ìsinmi àárín máa ń tù bó ti wá dé sí àgbẹ̀bí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó kún sí wọ́n ń tó ń yẹ kọ́ ara ní sí ẹ̀yà ara tó lè dára ti ẹ̀ náà. ẹ pé bí àwọn olùkọ́ wa ń pè wá bí ti títẹ̀ ní òjò náà a mọ̀ wá ló pé ẹ̀yà apá ni mi ò fi ẹ̀dọ̀ wálé ìtẹ́sẹ̀ ní ìjọba àpá àti ní òjò òní yẹn ti tẹ̀sẹ̀ fún ọmọ òjò ó ti fi dára sí ẹ̀ bẹ́ẹ̀ ló lè dára ti ẹ̀ náà tó wà nílẹ̀ náà wà ń sọ yẹn. àti ìtò àlẹ́ ìlú àdúgbò ìrìn tí oríṣiríṣi òun náà ṣe kí ni ó ti jẹ ọlọ́run ó ti tẹ́sí ẹ̀ mọ́rẹ̀ yìí. ó fi ìtẹ̀lẹ́ ọlọ́run ó fi tẹ̀lé tẹ̀lé tí ó ti ẹ̀yìn. bẹ́ẹ̀ ni ṣe bá lè jẹ́ sáńtò ìdìbò ìgbọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni ó ń gbà ní ilé ìjọ rẹ̀ ilé ni wọ́n máa rẹ́ ṣùgbọ́n kí wọ́n wá rẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ bá àdìgbà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ó ní kíkẹ́ ẹ̀sìn ọ̀gá ìgbẹ́ ayélujára tí kì bá a ti gbẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀rẹ́ tẹ̀ nínú ayé ìlú ọgbẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀rẹ́ kọ́lá bẹ́ẹ̀ ní ẹ̀rẹ́ ìlú ọgbẹ́ láàbù àánú ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí ilé ìlú para ọlọ́wọ́ ní àríṣin àríṣin àmì tí mo sọ ọ̀rẹ́ mi ó ní àríṣin àríṣin á iná ọ̀gá ẹni sọ̀rọ̀ bá wà lẹ́sọ̀ ní bí gbogbo ìyọ́mù rẹ̀ pátápátá ni. Bẹ́ẹ̀ ò sí ní lẹ́yìn tá àlééká ìgbé ààbò bọ́ọ̀ gbogbo ní àwọn ìlú kan ní wọn. Ìlẹ́yìn tá àlééká ìgbé ààbò àwọn kò ní pèlè ó wọ̀ ní ọ̀rẹ́ kò sí mọ̀ ní ọlọ́wọ́ rárá. Ẹ̀rù ìjọba yìí kò sí mọ̀ ní ọ̀rọ̀ bí ó ní àríkùn àríkùn bí mo ní lẹ́yìn Fún wa jẹ́ àárín ẹlẹ́tẹ̀ oníṣẹ́kù ní gbà wọ́n gbà tó lọ pátápátá àlejò màkàlù sọ̀rọ̀ wà wọ́n àdìsẹ́rẹ̀. Ọlọ́run sọ wípé ọ̀sẹ̀ ìyá ayọ̀ wa ń sìn. Ó ní bàbá àwọn ọ̀sẹ̀ mẹ́ta sí ilẹ̀ ọ̀hún ọ̀sẹ̀ ìlẹ̀ àlàyé. Fún mẹ́ta ló àtàkékè náà ṣùgbọ́n kò ní kò ní jẹ́ àárín. Orin jẹ́ ìfẹ́ ìfúnni gbogbo àgbáyé pátápátá ni. Yẹ́nì jẹ́ pé nígbà kan, àlejò kó wà lọ́wọ́ láti. ó fẹ́ ká ìtọ́nùmọ̀ ọkàn tó fẹ́ tẹ̀sán báyìí ẹ̀fẹ́ tó wà lọ́wọ́ ayé tó wá lé tọ̀ tí wọ́n tó fẹ́ tẹ̀sán ẹ̀ tí bọ̀ tí wọ́n ń tẹ̀yà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún àti mẹ́rin fi Àmì ìwà àti orí ìlú kan láti fún ìlà àti máa ń fún bẹ́ẹ̀ àwọn ìṣòro. a ní wàá tó bá ọ̀sán àgbà pé ẹ̀yìn náà máa bá ẹ̀ fún mo bá ṣeré ẹ̀yìn tẹ́ wọ́n yẹn sábà wọ́n ti ń dìde ní ẹ̀ máa jẹ́ òyìnbó ní òyìn. wọ́n kò ní ṣe máa ṣeré fún òṣèré ìdẹ́gbẹ́ ìjọba fún ìjọba yìí rárá. ẹ wò ló máa lè fún mi kí wọ́n tẹ́lẹ̀ wọ́n tó kù sí ẹni ní pọ̀ nínú mọ́sálásí tó tẹ́lẹ̀ ní ọ̀la mọ́sálásí. nígbà tí wọ́n á pè é wọ́n á dá ilé ẹ̀dọ̀ náà. وأن الله وحده ومحمدا ولا تعلم معنا غيره خلاص تعلم كل تعلم هو إن الآية عليك ما تعلم تفهمه أن أنا من قصة بتوفي أنا من قصة كده في ناس كانوا بيسألوني إيش أقول شهادة محمد صلى الله عليه وسلم بالمبارك الذي أرى فيه وأنا عن سنة إذ ومثل به عالمين أنا محمد صلى الله تعالى عليه وسلم كنت تكمل تحين إليك القلوب أن تقطع القلوب على المؤمن أن تقطع الأمين في وقت المذاكر وأقل من القلوب بما النبي صلى الله عليه وسلم يقولون ضمنوا العاشقين تسليم بفكره ومن كل عليهم لا النبي صلى الله عليه وسلم يمكن حتى كده كده كده ثم من وجه محمد صلى الله عليه وسلم كل كده. في المسلمين ما تعلموا tí ẹ bá wọlé sí àlẹ́ ìwọ̀n sánmà kí ló ń tí yẹ kí tóbi wọ̀ kí ẹ bá wọlé àlẹ́ ìwọ̀n wọ̀ ẹ̀sán ẹ̀sán ẹ̀sẹ̀kù ẹ̀sẹ̀kù màmẹ́tẹ̀ ìdáná ti yà wẹ́ sí àmì ìgbọ́dọ̀ yìí ràkúnmí ó ti tẹ́tà ìjà rẹ̀ ó ti kú wà lẹ́bí nígbà tó ní àlẹ́bí kí ó sọ wípé ẹ̀rọ tó lè wọ́n ìmọ̀ pọ̀ ọ̀gbọ̀n àlẹ́bí sàánù lò ràkúnmí wà lẹ́yìn nígbà bá ní bí mo bá ń tó bá ti rí àlẹ́bí tó lọ́wọ́ àlẹ́bí báwo bá lọ ìdí dàbí nù kùkùté dídẹ́gbẹ́ títí ìdìbò nígbà náà lè pa á sí yóò lọ sí ọ̀rọ̀ ìlú rẹ̀ tó fún wa wọ́n bá sí ìdàbí ìdẹ́gbẹ́ kùkùté dàbí nù yẹn ìdèmí wọn gbọ́ wọlé. ìjọba wa ṣe nígbà ìsìn àlejò wa padà wá ní ẹgbẹ́ rẹ̀ àlejò wa ń tó bí mi àlejò wa ń lo nígbà. wọ́n bá wọn fẹ́ ẹgbẹ́ yìí dàbí ìdìbò kùkùté dàbí nù kí ló bá níbi wọn ń lè fi ìfọ̀ lọ́wọ́ ìlú kan rẹ̀ nígbà tí wọ́n á ti àlejò wa fún ọmọ ìlú báyìí nígbà tí wọ́n dákẹ́ ọ̀dọ̀ wa gbàgbé pé dákẹ́ tó ti tó nítorí kékeré ìyá ìlú ẹ̀ wá fún ọjọ́ mi ilé ìlú tó wá fún ọjọ́ mi lọ́jọ́ ńlọ nígbà wọn ní ìlú rẹ̀ ìwọ sábẹ́ wọn àti wọn wọn ti bí rẹ̀ ó sì máa lọ sí wọn máa lọ sí ẹni sí náà ẹ̀rọ ìgbìmọ̀ rẹ̀ nígbà tí ti ti ti ti ti ti tí bá bẹ́ẹ̀ ní àdébà mọ̀sánmẹ́ sọ̀rọ̀ yẹn ló wọ̀ lọ́sọ́lá tó bẹ̀rẹ̀ sí nípa àdébà mọ̀sánmẹ́ sọ̀rọ̀ yẹn wọ̀ lọ́sọ́lá báwo wà nìyẹn lé lẹ́yìn mọ̀ lọ́sọ́lá fún ilé àwọn tó lọ́ wá sí sọ̀rọ̀ yẹn wọ̀ lọ́sọ́lá fọ́tún láti àfẹ́ nítorí mọ̀ ní sáàlù nítorí kékeré láti ilé àyẹ̀sẹ̀ sọ̀rọ̀ wọ́n fẹ́ àbíbi sọ̀rọ̀ kan nígbà kan ó ní wọn fún àwọn òkúta abẹ́ ìlú tó ń tẹ ẹ̀mẹ́tì ọ̀rọ̀ tí mo bá pẹ́ẹ́ ẹran bá ìgbọ́dù máa ń dára mọ̀ sí i mo lè fi tó ń tẹ ẹ̀mẹ́tì ọ̀rọ̀ tí mo bá pẹ́ẹ́ ní ìmọ̀ sára mọ̀ sí i sọ̀rọ̀ wọn bí wọn àbí wọn pẹ́ẹ́ àbí sọ̀rọ̀ kan náà tó lè wá bẹ̀rẹ̀ àwọn ìlú bí wọn àti àkàkù ẹni ìṣàkó ìlẹ́yìn sọ̀rọ̀ wọn lọ́wọ́ àwọn ọ̀wá ní ìṣẹ̀kọ́ kókè wọn máa fọ àdéhùn àmọ́. sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́lá di ní ìtẹ̀kùn aláṣẹ àti àwọn ìgbà ìlú lọ ni wọ́n ń dá àwọn ìlú àkúrẹ́ rẹ̀ ní wàá ti jù ìyẹn tó fi ẹni ìtẹ̀lẹ́ àmọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́lá wọ́n ti jù níbi ìtẹ́kùn ìwọ̀n àtẹnudẹ́ tí wọ́n ń lọ́wọ́ àti ìtẹ̀lẹ́ kọ̀ọ̀rọ̀ lọ́wọ́ ìtẹ̀lẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́lá sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn èrò nẹ́bì àwọn ìwà nẹ́bì àwọn tọ́lọ̀ ńlá yìí ti rẹ̀ nípa bàbá náà sọ̀rọ̀ lọ́wọ́ nàìjíríà lànà bí ó dára ara àkọ́sí ó ti tó níbi tó di ọyún tó kọ́ ọmọ nígbà nígbà wàhán mọ́ sọ̀rọ̀ lọ́wọ́ nàìjíríà tó bá tó mọ́ ẹ̀rọ tó jẹ́ pé á ẹnìkan ló ń gbára rẹ̀. Nyɛ fa sɔrɔsɔrɔ fi tɛ wọn lọ wọlé ní ti wọn fi fi ju rẹ̀ ní ẹ̀rọ tí wọ́n mọ́ bí rẹ̀ sí bí àwọn oníṣẹ́ mọ́ lórí gbígbé ẹ̀rọ ọ̀rọ̀ ìdàlú bákan náà ṣe ìròyìn méjì ẹwà rẹ̀ bó ṣe rí ìgbàgbéyẹ̀ níbi ẹ̀rọ ti dà sí ìlú láti sàlẹ̀ sí ibi tó bàbá nígbà mọ̀ká náà lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́lá èyí ẹ̀ máa jẹ́ òmùmẹ́rẹ̀ níjọba nígbà tuntun olùgbẹ́síà tọ́gbẹ́ pé òun ní àwọn òkúrẹ́sì sọ̀rọ̀ tó bá yọ ní nígbà wọn láti pè yíyọ kó lọ wá wọn kí ni pé wọn kà gbé náà ó wá sí padà nípa ọkùnrin ìṣòro ó yẹ nípa ọkùnrin á ó ní wọn lọ ọba ìfọ ọba àbá ń sọ pé ọba ayé mo fi bẹ ọba pàṣẹ mo fi fún àwọn ọlọ́ba lọ́ba ayẹ mo tẹ́tẹ̀ ọ̀rọ̀ máa bọ̀ báwo lè fi ó ní kí àyè bá tó tẹ̀lé báyìí ó kà sí ìlú àjọ̀dún jẹ́ ara àdúgbò ìdàgbàsókè òdìdí. Bíbi pé ó ní àyọ̀lá ìlú lẹ́yìn wọ́n máa àjọ̀dún jẹ́ ní. Ó kà sí ìlú àwọn òdìmọ̀ àti ìwọ́n jẹ́ pé wọ́n máa tẹ̀sán àti máa tẹ̀sán ọ̀la. Báyìí ní ká lọ́wọ́ sí i, báyìí ní máa ń bá àwọn àlejò àmọ́tẹ́lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn òṣèlè. Èyí tó máa ọ̀gá ní àwọn ọ̀ṣẹ́ àlẹ́ níbi tó ń bọ ọmọ ọmọ ọmọ tó ìjọ àgbẹ̀lá ẹ̀mí ńlá ni ẹ̀mí ìdìbò bákan náà pé ìbáṣe rẹ̀ pẹ̀lú àwọn ẹni rẹ̀ nípa tó kọ́ ta pẹ̀lú ìyàwó nípa tó kọ́ ta pẹ̀lú alábàgbé pẹ̀lú aládùúgbò ó ń tọ́ àwọn ẹni pé ẹni tí ìyẹn gbọ́dọ̀ lè tẹ̀lé lórí kékeré wọn amẹ́ríkà ọlọ́ọ̀dọ̀ ọ̀dọ́dúnrà ẹ̀dá kẹrin tó ti àkókò nípa yíyọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀dá kìíní kó ti àdúgbò nípa nípò pẹ̀lú àwọn adájúgbò ẹni tó kẹ́ pé nígbà tí àwọn ìyàwó ẹ̀dá ti sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ìgbẹ́ náà wọ́n sì ń gbé àhà ilé ayé àwọn ìbálòpà àrí ìkọ̀kọ̀lù ìyàwó wọn nílò àrí ìdíje àwọn ọ̀ṣọ́ èyí tẹ́ tí wọ́n nílò àrí ìlú yóò máa jẹ́ ẹ̀kọ́ sábà ọ̀hún ní kékeré àwọn obìnrin wa wọ́n bí ìlú bá níbi tó lóun ká lè fi ọ̀sán àwọn ọ̀rọ̀ ìrọ̀lẹ́ padà. Wọ́n yí pépé ni nínú tọ́lọ̀ ni wọ́n ti ní obìnrin ọlọ́run ní ẹni tí a fi ọ̀rọ̀ ọ̀pọ̀ pẹ̀lú àmì máa ń òfin sí ìyá ẹni máa ń fi ọ̀pọ̀ la ti dá. Àwọn ọmọ wa ń kọ́ ẹ̀sìn báwọn ọ̀pọ̀ yìí. Wọ́n wá ń bèrè fún oríṣiríṣi ìdánwò láti fi sọ̀rọ̀ bọ́ àwọn àwọn náà ọlọ́run wa ń yà lẹ́bi. Tòrọ pé ẹni tí wọ́n yẹ kí ayé rẹ̀ jẹ́ yòòrò ayé wa sàlẹ̀ ẹ̀wá bí. ẹni tí ní nǹkan tó dùn kí wọ́n á yà ní ẹ̀ máa lọ lọ́wọ́ ní nǹkan ilẹ̀ ìkọ̀ ilẹ̀. ṣùgbọ́n wọ́n ní ọ̀nà àlejò ẹ̀rẹ́fẹ́ nǹkan ìbálẹ̀ ìdíyẹ ẹ̀ sì ti yọ pẹ̀lú ẹ̀rẹ́dẹ̀ ẹ̀ àmàmá ní ìdí. ṣùgbọ́n wọ́n ní ìyàwó ọ̀bí ọ̀rọ̀ ìṣúná ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí wọ́n ní ìtàn ìbí wọ́n ní ìtàn ẹjọ́ ti fún yín ìgbà àjò ṣe é ṣàtẹ̀lẹ́ lọ́wọ́ yìí kẹ́ máa dé ní kẹ́ máa lọ́wọ́ ọlọ́run ká lè fi ọkọ àwọn ọ̀rẹ́ lọ́wọ́ kan á lè fi parí sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ kan láàyè á lè fi lọ́wọ́ ọ̀kẹ́ lọ́wọ́ kọ́kàn yìí. olùbáàdà àwọn àwọn ìyàwó àwọn ọ̀rẹ́ àti bàbá rẹ̀ kí wọ́n fún wọn nígbọ̀dọ̀ lórí rẹ̀ kò fẹ́ kọ́ ọmọ alóbìnrin omi àti nínú ojú òbí náà lẹ́bí pẹ̀lú àyè ní ìlú àtikọ́ máa ń fi àtikọ́ máa lọ kó o lè ní èmi ni pé mo bẹ̀rẹ̀ mú. àti ìjọ kan ní ìlú wa àkókò àhẹ́bí èmi wọ́n ẹ̀jẹ̀ máa wá rí ọdún àwọn ìyá àwọn àgbàdo rárá o wọ́n lè tó ara tó bá ń tẹ̀ ń dáhùn ọlọ́run ní ìlú ìjọ ọ̀rẹ́ mi rẹ̀. Ìwọ́n á wọ́n lè pé máa wá fọ́ ọmọ mi lọ́dọ̀ wa sọ pé èmi ti bí ìrè ẹni ìgbẹ́lẹ́ mi. Àbí ẹni bá bí ìwọ́n fi ń ṣe mi, èmi sọ wí. Àbí ìgbẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ yẹn kàtàkàtà lọ́wọ́ bí ó ń bèrè yẹn ó kì í lọ́wọ́ wọ́n mú ọlọ́ọ̀dọ́ pé ìrọ̀lẹ́ àwọn òun àwọn òbí àwọn òun wa wí. nínú àdájọ́ tí wọ́n ní ìdí ayé wọ́n ní ìdí ayé òṣèlú pé ọmọ mi rẹ̀ á pẹ̀lú òwò rẹ̀ ọmọ mi rẹ̀ òṣèlú tó tẹ̀ dáadáa ilé òun òṣèlú wọ̀. ṣùgbọ́n ìgbẹ́ táwọn ọmọ mi rẹ̀ wá lé àwọn aṣọ yìí bí ìjọba ti lágbára lóṣù kìíní yóò tẹ̀lé wọn. bá rẹ̀ inú ọwọ́ akọ́lẹ́ ní sọ̀rọ̀ ní ọ̀dọ́ àti ní ọ̀dọ́ ayé bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ lọ́wọ́ yìí. tí wọ́n ti mọ wá bẹ́ẹ̀ tó ní akọ́lẹ́ ìrẹ́lẹ́ ní oúnjẹ àkọ́kọ́ rẹ̀. ọlọ́run tó lọ láti bẹ́ẹ̀ lọ ọlọ́run àlẹ́ fún àwọn tó ti báyìí. àwọn owó àwọn ọmọ àti àwọn ọ̀gá ìlú Muhammad sọ̀rọ̀ máa ń wà ní ọ̀sẹ̀lẹ̀ òfin tó bá orí ìbámu kama ọgbẹ́ tó wà níta kama bí ara rẹ̀ wò kí n bẹ tó ní bàbá tó mọ̀ nípa ọgbọ́n ọ̀rọ̀ ìgbẹ́lá bẹ̀rẹ̀ ilé alẹ́ ẹ̀rọ ìṣàlẹ̀ ẹ̀rí tó gbàmù lórí ìdí ìrìnkìtà ní ìjẹ bákan náà pé kí ni ó kú ká tẹ̀lé lórí tẹ̀ èyí ń bọ́ kí ń bọ́ pẹ̀lú ìpè ìtura rẹ̀ fún ìgbà tó ń bọ̀ wọ́n ọ̀rọ̀ ìgbẹ́lá àmójútó nígbà tí wọ́n bá ń wọ àmójútó tí wọ́n bá ń wọ ara àwọn wọ́n ti sáré jọ̀rọ̀ tó láyé òkè ọmọ àpèrò àníbi mi lọ́kọ́ máa tó náà àwọn ènìyàn bákan náà pé wọ́n ti fi ìwọ̀n tẹ́rọ̀ ní máa tọ́ ọ. ọ̀ká ń yẹ lẹ́yìn bí máa fi ìdúró bí máa tẹ́ ẹ̀mí wọ́n ti náà bá àwọn ọmọ ìsìlẹ́m títí ilẹ̀ sí àwọn ọmọ ìsìlẹ́m wọ̀ gẹ́gẹ́ bí wọ́n rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ètè òkókó ìbálòpọ̀ ọkú ìgbéraga èéka àti tí fún àwọn ènìyàn sá wọ́n fún ẹ̀kọ́ kí ni yóò máa mú ọ lẹ́nu yá ẹgbẹ́ ilé ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ọ̀hánà sọ̀rọ̀ ọ̀rọ̀ náà tí wọ́n wá ní kí ọ̀lẹ́ni òun náà rí pé ìbáṣe rẹ̀ pẹ̀lú àwọn ọ̀làwọ̀dé rẹ̀ tuntun ìbáṣe rẹ̀ pẹ̀lú àwọn ọ̀làwọ̀ rẹ̀ tuntun ìbáṣe rẹ̀ pẹ̀lú àwọn ará àdúgbò ọjà púpọ̀ òun náà ní ìwà dáadáa ìwà ayì ìní ẹ̀rọ pọ̀lọ́pọ̀ rẹ̀ báyìí látara rẹ̀ ìní ẹ̀rọ náà rẹ̀ tí wọ́n fi gbà ìsìlámù ẹ̀jẹ̀ káwọ́ nínú àwọn ọba akẹ́kọ̀ọ́ ìgbà pé àwọn tó máa ń jáde ló ń bẹ̀rẹ̀ wọ́n lè mú wa wọ́n sì ń mú wa sí ìmọ̀ràn àlùsọ̀rọ̀ wà wọ̀ síra ọ̀rọ̀ àmì kí wọ́n pè é arákùnrin ó yà wọ́n náà lórí bọ́lá pa ọ̀pọ̀ ìwọ́ jẹ́jẹ́ ara rẹ̀ bọ́lá ní sàmì bíbí ọ̀ ọ̀rọ̀ máa jẹ́ nìyẹn oṣù tí wọ́n rẹ̀ ní tí òun ti fi tí òun ti tàjẹ́ ló sọ ìfún rẹ̀ ọkọ̀ ọ̀jọ́ ọ̀rọ̀ àlùsọ̀rọ̀ wà wọ̀ síra ó yẹ kí ìjọba bàtà láàmù sílẹ̀ sílẹ̀ kọ́ pẹ̀lú ẹgbẹ́ náà yẹn àlejò àti dára àlejò tó yẹ kí n sílẹ̀ kọ́ máa lọ. kọ́mà láàmú báyìí lọ inú wa padà wá kó wá kásìlá. ìyàwó mi tó bá yẹ kí kékeré yìí mọ́lẹ̀ nípa kásìlá mi ẹ ti ẹ rò kíkà ló ti kí ló lọ́bà ní nínú kásìlá mi. ṣùgbọ́n wọ́n rò pé ẹni ẹ lẹ́gbàá lórí ẹ máa ọ̀gá bẹ́ẹ̀ni lẹ́nu láti ṣe tó fẹ́ ní obìnrin léèrè àdéhùn ẹni bẹ́ẹ̀ tí mo bẹ̀ ìwé wọlé láti ṣe. Àlùkò Mùsùlùmí sọ̀rọ̀ wà hùtà ara àrí ìlọ̀sẹ̀rà ẹ̀dá kan tó yẹ pé àbíbí rẹ̀ nígbà tó gbé ayé àbúkò ìmúta ní ọ̀gbìn ọ̀gbìn wọn látara kékeré ọlọ́wọ́ bá àdéhùn ọlá ní tóore ọkọ̀ àdéhùn gbogbo. A sọ pé àtò tí àwọn wáyé ta wà ń bẹ̀ tó lè ọjọ́ kẹta tí ọmọ ti àti ẹ̀mí náà ní àsìkò bíbí àdébà Muhammad sọ̀rọ̀ lọ́sùn tààrà àdébò sílẹ̀ ṣùgbọ́n tí ó lè wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ ayé wọ́n máa kọ́rọ̀ nígbà tí a nígbà tí a wà ní àsìkò bíbí àdébà Muhammad sọ̀rọ̀ lọ́sùn tààrà ṣùgbọ́n gbogbo gbẹ́gbẹ́ báyìí sábà kó tẹ̀sán oríyá tó mọ̀ nínú ìjà kí wàá ní wọn ti láyé ayé òkè ìfẹ́yìn wọn parí ọjọ́ ìbí àlejò èyí tó jẹ́ kí wọ́n mú ní ìtọ́sọ̀rọ̀ ìlú ìbò ìfẹ́ tó mọ́nà àtìdá àwọn òun ìfẹ́ tó mú wa àwọn òun ṣùgbọ́n tí lọ́kùn àdìyẹ lásán yìí wọn wá ní kí àná ìwé tó dìbò lọ ìfẹ́ àti ọ̀yọ́ ẹni tó gbọ́dọ̀ wá pọ̀ káàkiri ìdí tó mọ̀ wá pọ̀ káàkiri kí là ń fi orí àti wọn ní ìlú ìṣèlú sákìsọ̀dá wọ́n ti lóòótọ́ abánibẹ̀rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam fáṣẹ̀ dàgbọ́n náà Muhammad sallallahu alaihi wasallam ẹni tó ti ní ó dáàbì àlẹ́bí ìwọ́n lè tẹ̀lé títún lórí òkú. wọ́n á ti kọ̀yìn nílẹ̀ tó lè dá ìwọ̀n ṣé àwọn Muhammad sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ ìfẹ́lẹ̀. ẹni tí ń tẹ̀ wọ́n lọ́wọ́ ọba jù ẹni tí ń tẹ̀ wọ́n lọ́wọ́ ọba láti ìlú àwọn ẹ̀dá àlẹ́bí Muhammad sọ̀rọ̀ ẹni lọ́wọ́ wọn lè gbà lórí jẹ́ ẹni tí ń tẹ̀ wọ́n lọ́wọ́ ọba jù. bá jẹun déédéé ní gbogbo ìgbọ̀wọ́ pátápátá wàá kọ́ ìlú náà tó àjọ ìlú. ẹni ní pọ́ẹ́lì pẹ́ẹ́lú pàṣípà bá ti wọ́n yẹ ó ní àmìkà ọ̀gọ́rọ̀ ọ̀nàfẹ́lẹ̀ mùkáàlì àjọ náà wàkàlì àgbọ̀ ìmọ̀lẹ̀ òun bí wọn bá ń bí ilẹ̀ ẹ̀kọ́ òkú pé àmìkà òkè àgbọ̀ ìbẹ̀rẹ̀ ìfowópamọ́ ọ̀rọ̀ yẹn ní kìkọ́ ibi àtẹ̀sẹ̀ ìgbẹ́ àtẹ̀sẹ̀ ìgbẹ́ ọ̀pẹ́ náà lọ́wọ́ lọ́wọ́ òbí náà yìí tọrọ ní kí lọ́wọ́ àdébí àdébí ìlú yẹn bẹ́ẹ̀ ó wá wọ́n lẹ́nu tó ń tọrọ ó wá lọ́wọ́ àwọn ọ̀pẹ́ yìí yẹn ẹ̀rọ gba àdáàmù pẹ̀lú ilé màá ń gbọ̀dọ̀ yóò kí ìwọ̀dà yà sọ̀ ẹ̀ ní màmá kí ẹ̀ ń tọrọ ní ọjọ́ ẹ̀rọ tó tún bí lẹ́yìn ìgbà mẹ́rin. وإن كنت أخشيك محمد صلى الله عليه وسلم أعيك أن تكون أجود الناس فإنه هو الذي قال يجيبك وهو الجواب الأعلى مني من ذكر آمن بعد وقت صلى الله تعالى عليه وسلم بعد النبي أنه محمد من التوجيه الرسول وعاقب الناس وأحكامه فقال طريق العقائد فكلكل أن يكون مقنع عقلته وأشد ذلك الآن أن تجد من أدراكي أن محمد صلى الله عليه وسلم كما يجي وقوم يجب أن يجي جاي يجي يجي يجي يجي يجي àtìlókè èsì láyé ayé tẹ̀lé ọ̀gbẹ́ni ìdí jẹ́ ìdí sọ̀rọ̀ pátápátá obìnrin ní wọ́n ti dín ní ìgbà rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn ní kékeré àwọn ọmọ olóògùn àwọn ìdílé ẹ̀sọ̀ òdúdú. ó ṣe pé ọkùnrin tó fẹ́ ṣe ọ̀pọ̀ àjáde rẹ láti máa wọ̀ ọ́ ojú ọmọ àti obìnrin ó ti mọ ojú òkúrò àwọn òbí dára nílẹ̀ tó lórí. ìlú òní ló jẹ́ ọmọ ọdún báyìí lẹ́yìn ìrìnsí àti ìmọ̀ bíi báyìí báyìí yóò máa jáde káàkiri bẹ́ẹ̀ ni ìyá tí mo pa lọ́wọ́ àmì ẹ̀ ló kò sí ìfẹ́ tó wọ̀ fẹ́lẹ́ yìí rẹ̀. Orí ìlú wọn ti pa ọ̀rẹ́ pátá tí wọ́n ti yọ̀wọ̀ fẹ́ rárá ni. Yóò ti máa ṣe káàkiri kó yàtọ̀ kí ìdòwé bá ń pàpà. Oríṣiríṣi ti àwọn ọ̀kan yìí. Ẹ ní ìdíje tó ń kọ́ sọ́dọ̀. Àwọn abẹ́rẹ́ rẹ̀ fún ìgbẹ́gbẹ́ ìdí alásàlátù wọn. Ó lè lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin tó ń lọ́wọ́. Ọkùnrin tó ń lọ́wọ́ ń dá rẹ̀ lọ bí ẹ bá yóò fi ọlọ́run ọba á máa láyè rẹ̀ lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò fi ìfọlọ́run ọba ti kékeré látara kékeré nínú àròkàrò yóò fi ọlọ́run ọba rẹ̀ sílẹ̀ alẹ́sọ̀rọ̀ yóò wà sílẹ̀ bó ti wá jẹ́ pé ọjà abẹ́rẹ́ láti fi rẹ̀ lọ́wọ́ ìgbẹ́ lórí àṣẹ̀rẹ̀ ìgbà láti fi ọmọ àwọn ilé àti fi máa ń rí bàtà rẹ̀ fúnra ara rẹ̀ pé èmi ò ẹ̀dá ara ilé bí ilé ẹ̀sìn ti mú omi tẹ́lẹ̀ ara tẹ́lẹ̀ máa ń fi ilé ìmílẹ̀ máa ń fi èmi rán àti fi àwọn arìnrìn àtọ̀ fúnra ara rẹ̀ sọ̀rọ̀ wọn àwọn àlè wọn sílẹ̀ bákan lè pé bákan lè sọ̀rọ̀ wọn àwọn sílẹ̀ kò sì ti gbẹ̀yẹ̀ lọ́wọ́ tó kó lè jẹ́ àyẹ̀wò ọ̀nà àbó yáà ti bo yáà ti ní àtẹ́jà ọ̀nà àbá fi rí mi ò yí ìjà ìlú zọ́ọ̀ níjọ́ kan nígbà wọn sọ̀rọ̀ àwọn ìpanu yáà àlébi ibi ní pawá òkúta nílé yìí wọ́n sọ òkúta ọ̀gá náà mú tẹ́lifọ́nì tí wọ́n bọ́ máa wá sí ibi ẹ̀sìn àti wọn àti èyí wá jẹ́ àwọn ìyàkúndà wọn tá ìjọba wọn pé pé èyẹ ti fi ọlọ́run lọ́wọ́ níbi ọlá pààyàn èyẹ ti fi ọlọ́run lọ́wọ́ kò pé kí ìlú yóò rìn wáyé ọ̀pá àkọ́mọ́ra wọn ọ̀pá àkọ́mọ́ra wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ara rẹ̀ ti bọ́ra dà ń gbà dà rárá àwọn bàbá ta bá jẹ ẹgbẹ́ ìbọn àlọ́pọ̀lọpọ̀ wọn ni ọ̀sán àti ayé lórí ìkó dàgbà mo ní àpéjọ tó kà ní òun ti ń gbé ìyá bá wọ́n ti ń gbé ìyá wọlé òde ọmọ ẹni àti ọmọ ìyá ní ọmọ ẹni ọwọ́ tó ń ta ara ọmọ báwọn lò ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní ọmọ hàmìlá ti sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlejò fẹ́rẹ̀. wọ́n ń gbé àwùjọ wa ní irú àbáwọn olùgbé àfàbí òbí ti a olóko ọmọ náà ń fẹ́ nígboro ọ̀pá ọ̀rọ̀ àwọn ará ìlú náà ló máa dà yìí ìwọ ni bí kẹlẹ náà Muhammad sọ ìyá ọmọ òwò sá nínú ìwé ìtọ́sọ ìwọ abẹ́ ìlà rẹ ní ìfaradà ẹgbẹ́ ìwọ ọwọ́ kan ní kí wọ́n lónìí wọ́n bá ìlú ìmọ̀lọ́wọ́ wọ́n ká ẹ̀sìn ìmọ̀lọ́wọ́ wọ́n lọ ní olùbí àwọn fẹ́rẹ́ ẹ̀yẹ́ ìwọ ọ̀rọ̀ bá máa bẹ̀rù ìlọ́wọ́ bí ìtọ́lọ́ wa kó láì jẹ́ ọ̀rọ̀ tí máa bẹ̀rẹ̀ àmà ìlọ́ fà ní sòrò wọ́n ṣe kí ni ká máa bá ìyẹn ní ayé ti kọ́mpútíṣẹ̀ tí o bá ní pọ̀ pẹ̀lú ìgbóríde mẹ́tì tí láwọn ilé ayé ń gbòòrò nípa láì gbé oúnjẹ ọ̀hún wọ̀ ọ́. ó lè ní máa ń ṣe bẹ́ẹ̀. bí ẹ̀rọ wa ayé òkúkẹ́ nílé olùkẹ́ ní ayé ti bẹ̀rẹ̀ ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gá ní kẹ́yìn ẹ̀rọ mẹ́ta ní abẹ́rẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn kẹ́jú wọ́n ti kẹ́jú wọ́n ti lè ti lè wọ́n wá fún wa fún wa ilé rẹ̀. ee wọ́n bá ti lè wọ́n وكان ياكل محررا ولا يرده وثنا من هذا الباب من ذلك ما جاء الجواب من ذلك ما جاء فأتي جواب النبي في جاء يرفع ذلك ونسبة مدير بكيه أن يقول به جاء قال يجب أن يكون يوم من يجب من فتاة فقلت أن صلى الله عليه وسلم أصدر الفتاة يخاطب الصلاة بدعاء التوحيد عن بالفاتحة إمام فاهم بقوة ṣùgbọ́n tó bá sì lè fi ọ̀gá tí ń sunkún lóyọ̀ iná ń fi ẹsẹ̀ owó fún yẹ kí n fi kíni. bí wọ́n tó ń lọ bẹ̀ kó wà ní ìsìnkú ọ̀rọ̀ kan ó wà wọ́n máa jẹ́ àwọn ẹbí jẹ́ ẹjọ́ rẹ̀ kí ló sì yẹ ìdíjẹ́ wọn ọ̀gá ó wọ ìdíjẹ́ wọn mi à ń fi wọn gbọ́ wọn ọ̀gá ló fẹ̀sẹ̀ sunkún yìí. wọ́n ti mọ̀ sí ìyá rẹ̀ ń bẹ̀rẹ̀ lẹ́yìn yẹn yóò bọ̀ wá ṣùgbọ́n ní bí wọ́n ń tà ní ibi tí wọ́n ń tì lọ́wọ́ sí o ó ti àwọn òkè rẹ̀ láti fi nínú bá bọ́ nínú ọ̀rọ̀ àti àyẹ̀lẹ̀ ìkàgbọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ mẹ́wàá tí wọ́n ń tẹ̀lé ọ̀nà ayé sùúrù. ó wá sí ilẹ̀ lọ́wọ́ àbẹ̀ ó lè má kàdé ìgbé ìfẹ̀wọ̀. bí ìbáyìí ti gbogbo ayé sọ bí nítorí ọmọ mi ti kú nínú ilé ìwọ̀n aláṣẹ ìrá ẹni ثم الصوت كل الوطن وطلب الصديق عليه محمد صلى الله تعالى عليه وسلم اللهم اقدرنا القران وانك لعلى خلق عظيم ترى هذه الوسعات الله ووسعات الله وقل هو الأولى وائل اصدق انه يهودي من يعرفك واقل هو عارف قلنا انه واقل عارف وعالم وعارف كما في رب على دين القرآن يقول من هو في العالم الكريم وفي قاعدة الموارد هذا يقول الله مسلمين a ní láti gbèké carbonization wa. Yíyí ti ayẹyẹ lẹ́yìn ọkọ̀ parí gbàgbà ní báyà wa. Gbogbo ìwé pátá ayẹyẹ àgbàgbọ́ kèéjì ti ti bí ẹ̀gbẹ̀gbẹ̀ ní tẹ́lẹ̀ mi. Ó yẹ kó tí àná ìgbọ̀n lọ́wọ́ ìgbọ̀n á ti fi ọtí ọ̀rá ẹ̀ nínú ìgbọ̀n ti ti ayẹyẹ wa. Àwọn ìlú ọ̀nà abalẹ̀ ìgbàgbọ́ lọ́wọ́ wa. Kí ẹ lọ́wọ́ mi lónìí. Ẹni tí àwọn ènìyàn ń pa ọmọ bí àwọn àtàlẹ́ ìgbọ̀n Ṣùgbọ́n kó ọ̀nà àwọn òmùdí ń pa ọmọ rẹ̀ almost ninety nine percent ẹ̀ nílé ẹ̀wá ìsìlámù wọ̀ almost ninety nine percent ẹ̀ nílé ẹ̀wá ìsìlámù lọ́wọ́ wọn. gáwà tó yẹ ẹgbẹ́ mi láti fi wá tí wọ́n ń sọ yẹn ìṣe ẹ̀wọ̀n ní ìlú ìdààmú ẹ̀rọ pẹ̀lú kékeré. ẹ máa wọ pé irun wọn ń sọ ọ̀kẹ́ kí táwọn bá ń ṣe ọ̀tọ̀. ẹni tó ń sọ fún ìwé ẹ̀sìn ẹ̀ ló jẹjẹ tó yẹ ká dúkẹ́ tí wọ́n kí wọ́n jẹun wò. Hakikatan bí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀wò ìsàlàyé àdáhùn ìsọ̀rọ̀ lónìí kò ṣe nìyẹn. Bíbi pé àwọn yóò wá wò pé àdáhùn ìsàlàyé ìlú ẹ̀rí ìlọ̀gbọ́n. Kí ni mo fi ẹni bá bí ìlú ẹ̀rí ìlọ̀gbọ́n ní káyà ní ẹni tẹ́ ní ọ̀rọ̀ mi kan ẹni bá fi lọ́ bẹ̀rẹ̀ pé kí ló fi àwọn ọkùnrin sàlámù lọ́wọ́ pàmì àná ìdáwọ̀ àdókè ní ìgbéra wọn sọ̀rọ̀ àbíyá àwọn ọ̀gá sábà èsì ìdáwọ̀ dàbí dàbí. ṣùgbọ́n tí a bá ní káwọ́ sí yáyé ní ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pa lójú wọ́n ti lọ sí gbogbo ìlànà yẹn. ìgbà máa sọ nínú ìṣẹ̀lẹ̀ kí àwọn èsì ṣe kí kò wọ́n ti sí àwọn ìwọ́n mẹ́ta sí lọ́wọ́. Irú ìwọ̀n tó ní yìí ni tó lòdì sí ní àdìgbòrà ni kò sí kọ́bà wọ́n kò wọn. Ẹ̀ka bá ti di ọ̀rá jọ òun ní Ọwọ́ tó ń tún àná ìlọ ọdún náà wà ẹ̀ kò yẹ kí ìdíjẹ́ tún àná ìlọ ọdún yìí ní ibi yìí. Ẹgbẹ́ tó tẹ̀lé àti ìgbà kò sí ní ọ̀rá nígbà tí mo ní wọn adé wọn adé wà ní wọn adé wọn náà. ẹgbẹ́ ní ìgbésí náà níbi lọ tó wá sí wọn kó ọba lọ́wọ́ wọn máa ń lọ ní kò wá ní ẹ̀dín náà. èyí tí wọ́n fẹ́ wọn àgbọ̀ yìí ní ẹgbẹ́ tó náà lẹ́yìn tí wọ́n jẹ́ lọ́wọ́ sí i kí wọn àgbà ẹgbẹ́ rẹ kòkò nínú àwọn ènìyàn tí wọn fẹ́ padà wà fún lọ. ẹ̀yìn tí mi yẹn sábà tó fẹ́ kọ́ ìmọ̀ níbi tí ní tẹ̀lé ìgbà tí wọ́n fẹ́ ayé tẹ̀lé pariwo jáde wọ́n ní ni wọ́n tẹ̀ sáyé ní jẹ́ báyìí rẹ̀ ní gba ìlànà lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí àdúgbò ọ̀gbẹ́ni ara bá ní jẹ́ wọ́n tẹ́ pé kí àwọn ìgbà ìsìláàmù lọ́wọ́ rẹ̀ tí wọ́n fi kú ìdúró ọmọ olówó rárá tí wọ́n fi gbé láti ayé àwọn ọ̀gbẹ́ni ìṣòro lónìí ọlọ́run ló yẹ lọ́wọ́ sọ́nà ọ̀rọ̀ lọ́wọ́ nípa iṣẹ́ ọ̀gbìn ọlọ́run náà lọ́wọ́ fún wọn ẹni tí fi ọlọ́run ọlọ́run náà lè dín yẹn àrùn àtàwọn tí wọ́n wà pẹ̀lú àlejò ní àwọn ọlọ́run ní gbogbo wọn lọ àṣìjáwé rẹ̀ lọ́wọ́ tí wọ́n ti ní ẹni àwọn máa ń lè gbogbo náà wọ́n ti dé ṣùgbọ́n wọ́n yà lọ́rùn rẹ̀ yìí náà àdá àwọn ìlú ọgbọ́n tó bá wọn ẹ̀rọ kẹ́ ọ̀hún rẹ̀ báyìí àwọn tó ń pèsè nígbà tí nígbà máa ń lè jọ lọ́wọ́ sábà ní àtọ́kùn ọ̀rọ̀. Torí iṣẹ́ tí ni ni tó wà ní wọ́n bẹ̀rẹ̀ yẹn kó ti kó ti wá sí akéṣẹ́ tí ẹ̀rọ bá ń ṣe ẹni tó bá ṣe jáde ní ìlú àti ó ṣe nílé. Wọ́n àmì láwọn ìṣẹ̀lẹ̀ náà wọ́n máa jẹ́ láàrin láàrin ara wọn. Nígbà àyíká Mùhàmmad rẹ̀ ara àti bẹ̀rẹ̀ nígbà tí ó ń rìn rọ̀ ọdún náà lè kí ìṣọ̀rọ̀ ọ̀fẹ́. Wọ́n bá ti ń bẹ̀rẹ̀ lọ sí àwọn ọlọ́gbọ́n àwọn àròbí àwọn ọlọ́wọ́ ọlọ́run ní ọmọ mẹ́wàá mẹ́wàá bá wà ẹnu ìdí ìtọ̀fẹ́ ni wọ́n á fi ìṣòro àti ìdí ìgbàgbọ́ tó ti lè yàn án kó lọ́kàn rẹ̀. Àyùbá ni wọ́n lọ yà mọ̀ náà sọ̀rọ̀ àyà mọ̀ lọ. Ẹni tí ọ̀rọ̀ àtà ń bàwọ̀ lọ́wọ́ yìí sáré. Adókè ń gbọ́ mọ kó tí ìṣòro ọkọ̀ mọ̀ ẹ̀ṣẹ̀ adé wọ́n láti ìgbẹ́ ta lọ́wọ́ bí wọ́n mọ́ máa lọ sí ẹnu ìlú náà lọ. Orí ìdílé ti di àwọn ìgbà òun ló pé nínú ìlànà nígbà wọn kọ́ ẹ̀sọ́ ọlọ́ọ̀bọ̀ náà tá bá ti ní sáwùjọ ó ta títí fún báwa òṣèlú ń pè é fúnra ó ta títí ẹni wá ní pọ̀ ọ̀sùnláà òun àwa ìwúrí. Ó ní ẹni tí ò lè ta àtẹ́kẹ́ kí àwọn ọba aláìsí ní màrí ó wá ní ìdílé pé nígbà mi ti ẹ̀yẹ bọ̀ ọmọ sẹ́ńtínà òbára lẹ́yìn mú ọ̀bá tó wọ́n yẹn mú tí wọ́n ń bìbọn láti ṣe tán. Àti ìgbé tí ní kẹlẹ́ ní wa tí a máa ń parí ìdí àlẹ́ ìfọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ náà adára ìgbà gbọ́dọ̀ lọ́wọ́ àtúntò tó ń bá a ah, aláàánú. Nígbà yẹn pàdé pé kí ìlànà rẹ̀ tó ń wá kí ìwà tó ń wá. kí ni ìsinmi na nkwa àníjẹ́ sábò ní wáyé látara tó ní látara tí a mú táyà ìjọba látara àwọn èyí òun wa àníjọ mọ̀tánmá sọ̀rọ̀ náà bọ̀ nìkanná àníjọ kò yára nínú ìwé ìwà pẹ̀lú wa ó ń bàtà ìgbà yàrá pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ìyá ìwé pọ́tù olùwà ní àníjọ kò yára sọ̀ fún lára àwọn ìwà ọ̀fun mọ̀ gbogbo ẹni tí bá ń rìn àti pàdé ọlọ́run kí wọ́n máa ń rìn ọlọ́run ọba kí sọ̀rọ̀ ní ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọba. Ẹgbẹ́ pé gbogbo ọjọ́ padà ìṣẹ̀dá ẹ̀rọ táwọn ti káàkiri tíra oṣù tó àtẹ́bí la wà ní kí lóore bá ṣe tó bá fẹ́ parí ìlú lọ́wọ́ wá sàtẹ́bí wọn. bẹ́ẹ̀ ló ti máa ń ṣe bẹ́ẹ̀ ló ti ń tọ̀ bẹ́ẹ̀ ló ti dákun dá bẹ́ẹ̀ ló wá ayé ìlú ayé ìlú bẹ́ẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ka kan parí omi ayé ìlú rẹ̀ ní mọ́lá ti rẹ̀ ní. ètò kan lọ kúnkún kan pé lọ́wọ́ wáyà àná ìṣẹ̀ṣẹ̀ ní ìlú lọ́wọ́ wáyà àná ìṣẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ táwa ní ìwọ̀n ìgbà àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní sàmúra báyìí àwọn àwọn èdè gbogbo ìlera rẹ̀ ó ń tilẹ̀ ti fi tó jẹ́ ìgbà ìlera rẹ̀. gbogbo ìgbà rẹ̀ ó tilẹ̀ ti fi tó jẹ́ ìgbà ìlera ọ̀pọ̀lọpọ̀ ìlú ìgbẹ́ tí ẹ bá fi hàn àbúrò àbẹ̀ tí yóò dé máa dẹ́rẹ́ kàkà ẹ bá ti ó gbà ó lè ti bí ẹ̀rù ní ti àwọn ọba àwọn ìfẹ́ yóò máa pẹ́ ìlú ìlú tó wà lóṣìṣẹ́ adéńké rẹ̀ ní ìlànà lẹ́nu ìwà ọ̀gá tẹ̀síra tẹ̀sí àwọn ìlànà ẹ̀ṣẹ̀ ìwà kò mọ́ra wá sẹ́yìn ẹ̀ṣẹ̀ tí wàá bùkátà kásẹ̀rì padà kásẹ̀rì padà bí a fi òkú oṣù bí àlẹ́ lẹ́yìn báwo náà ti mọ̀ fóṣù bí àlẹ́ lẹ́yìn ọ̀rọ̀ kékeré káàrí wà níbi ara wa káàrí fún wa ṣe ìlú ẹgbẹ́ والصلاة والسلام على خليل محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين وبعد إذا الله إن كنتم تحبون محمدا صلى الله عليه وسلم اتبعوه بالعقيدة بالعقيدة في العقيدة والعبادات والمعاملات والأخلاق ولا تتبعوا وتهلكوا وما محمد إلا رسول قد من قبل رسل أما يناقض القرآن فلكم أعقابكم ومن يقل هؤلاء ولا يكون الله شيئا يبدل الله الشاكرين واعلم أن خير الكلام كلام الله وخير الحمد لله محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل في ضلالة وكل ضلالة في النار. أذكر الله عليكم أقول كافة الفرصة غير محمد صلى الله عليه وسلم قال الله عليكم كافة الفاصلة. أمر إن إنسان المسلمين أن يكتشف لا تمنى إلى دينه ọjọ́ àtúnyẹ ẹ̀rọ tó máa ọ̀rọ̀ ẹ̀rọ tó rọ̀ nípa bí ó ṣe máa ń wà àmàdíjà àwọn ẹ̀rọ àwọn sọ àwọn àgbẹ̀bí àwọn ọ̀rẹ́ àwọn ẹ̀wà tí ń bẹ fún àwọn ọ̀rọ̀ kan náà sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ sí náà ní ìtàn tí àsìkò tó gbajúgbajà tí àsìkò tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ kan náà sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ sí náà àwọn àtẹ̀lé láti náà wáyé wọ́n ní ọ̀sẹ̀ bẹ wọ́n ní alẹ́ ń bẹ ṣùgbọ́n gbogbo ìgbẹ́lẹ́lẹ́jì ìwọ̀n ìtàkà ọ̀bẹ pátá gbogbo ìjọ ìpínlẹ̀ náà wọ́n ti lọ yìí náà ọ̀rọ̀ náà wọ́n ti rú pọ̀ àbíkí àmẹ́bìnrin àbíkí àmẹ́bìnrin lọ́wọ́ ní ìjọba ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ pátá kí ni àwọn bá a sọ wọn yẹn sọ̀rọ̀ nípa rẹ̀ wọn yẹn sọ̀rọ̀ nípa rẹ̀ pẹ̀lú ìrìn àbúsí òwe gbẹ́gbẹ́ sábà bá ti sọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ náà wọ́n ní ẹ̀jẹ̀ tó kà tó mú wa kí àwọn bá wọn kó tẹ̀lé ẹ̀jẹ̀ wọn kí wọn sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ kí lọ́jọ́ òbí yẹn tó ti wọ́n àwọn àwọn ìlànà nígbà máa fi èyí ká máa tẹ̀lé. kí ti pé ọ̀dọ̀ náà máa wá bẹ̀rẹ̀ wá níbẹ̀rẹ̀ ara ọ̀ dùnú fídíò lásìkò lásìkò lábẹ́ òfin fídíò làgbọ́dọ̀ máa níbi àmọ́ àmọ́. a àbẹ̀ wọ́n pé ìkẹ́ ẹ̀rọ bí yá àwọn ìlú àwọn ìlú mi àkọ́kọ́ bí àbẹ̀rẹ̀ àkọ́kọ́ ọjọ́ bí àbẹ̀rẹ̀ wọ́n kọ́kọ́ wọ́n ní ọmọ tó kalẹ̀. ara o yóò ní kọ́lé bí àbẹ̀rẹ̀ àti ara wa náà. ọ̀pọ̀ inú àwọn ìdàgbàsókè náà máa tẹ ara wọn jù láyé a máa ń láyé tó ẹni tí ọ̀rọ̀ náà ti wọ́n fẹ́ níyà ó wà yóò akẹ́rẹ́ àti lórí ìlú mi ó bá ti lù bẹ̀rù kí mo kí lé ọwọ́ ọmọ ọmọ ọmọ náà ìlú náà ṣe èyí tó wà lọ́wọ́ lọ́wọ́ èyí tó kú ọ̀rẹ́ tó kí ọ̀rọ̀ sí òun lọ bá kì èyí tí ọ̀wá ti ọjọ́ òkè ọjà owó ọmọ ogun ló yẹ owó ló nígbà lẹ́nu nígbà tí àwọn aláwọ̀ àgbà rẹ̀ yọ̀rọ̀ máa sọ àtẹ̀rà wa sí ẹ má tẹ̀rà máa tẹ̀rà wa torí pé kí ni ọlọ́run ìjọba ní ẹ̀ máa tẹ̀ wọ́n ti kú tọ́ alẹ́sàlẹ̀ àwọn ọmọ ìjọba wà wà ẹjẹ́ ọjọ́ kan ọjọ́ méjì nìkan ah, ah, ní ìjà àgbáyé ní bí wàá sí àwọn òṣùpọ̀ kan pẹ̀lú ìsìlámù wa mọ́ bí wàá sí àwọn kan pẹ̀lú ìsìlámù wa mọ́ bí wàá sí òṣùpọ̀ kan pẹ̀lú ìsìlámù wa mọ́. ṣùgbọ́n wọn ti pé á á òbí ìyá wa ti pé òṣùpọ̀ àbẹ́ nígbà yìí ìgbọ́ wa ìyá

ẹni tí ó wàá wọ̀ pé àwọn ọmọdé mi láti ní màá lọ sáyẹn lọ́nà ọmọdé láìpẹ́ ṣùgbọ́n ẹ máa kúrẹ́ ọ̀dọ́ tó wà nígbàgbé lọ tọ́lá ti ọ̀rọ̀ ìdílé tó lè máa bá ẹni láti máa máa ní ìjọba rẹ̀ tọ́lá lè wáyé ní orí orí dáre mú rẹ̀ ẹ máa gbá lójú ọmọ ìmọ̀ àwọn ọmọdé kéwú ó lè ṣe adágún òsì ìrẹ̀lẹ̀ rárá ọmọ tó ń mú wọn lọ́dún rẹ̀ ẹjọ́ wá yìí lẹ́nu kíákíá wọ́n lọ́dún àbọ̀ wọ́n lọ́dún àbọ̀ wọ́n lọ́dún rẹ̀ kàwé láti mú ní ìkúrú tí wọ́n ní ìpínlẹ̀ rẹ̀ ṣe dúró ìpínlẹ̀ rẹ̀ ṣe dúró àwọn láìpẹ́ rẹ̀ ṣe ọpọlọ láàrin bẹ́ẹ̀ ni máa fa ọpọlọ máa fi fún ẹ ẹ wọ́n ní òfin tí a lè fi rà á pé ní àbúdáwò ní má ti gbọdọ̀ ara ẹni omi ṣe wọ́n ẹ má bà wọ́n ní ẹni tó tẹ̀sí ọmọ rẹ̀ wọ́n ti jẹ́ káwọn máa tí wọ́n máa ń yẹ tó àwọn àlẹ́ Ìgbàgbé bí àwọn wà ní ẹjọ́ tí wọ́n yí lẹ̀ èyí náà lè tẹ̀sí lò. Èyí máa ń bu ibi tí wọ́n ti rọ́bà. Ìlànà tó ti ìlànà tó tọ́. Ọlọ́run máa ń fi àgbẹ̀ àwọn ọmọ ọ̀sán máa ṣe nípa ìrọ̀lá àyà fún ọ̀rọ̀ tó tọ́. Ó ní ẹni táwọn ènìyàn ti ń bẹ̀rẹ̀ sí ìrìnà ní ìṣẹ́ ọlọ́run. Ọlọ́run wa ní ìjọ pé àwọn ènìyàn ti bá jẹ́ ọ̀hánìyàn. Tó ní kí wọ́n ti lọ́wọ́ òdúró àwọn ọmọkọjọ rẹ ọwọ́ rẹ apàtẹ ní lọńdà rẹ àwọn tó kàkà yìí kí ẹni gba ilẹ̀ sí. tí ìsìláàmù rẹ tó ti mú wá lẹ́kẹ̀ ṣe mú ọ̀pọ̀ mi ilé ìwọ wá ti wọ̀n láti yàn lọ́kọ̀ ìbàdà àtìlẹ́yìn ẹni wọ́n tó ìbàdà tó lè ní ilé má lẹ́bi fi mú wá bàlá ìyẹn tó wọ̀ lọ́wọ́ àṣẹ yàtọ̀ lọ́wọ́ ìyẹn tó láti tó wọ̀ lọ́wọ́ àwọn ọmọ wa bí wọn ti wọn tó wọn yóò tẹ̀lé àwọn ọmọ àwọn ọmọ àti àwọn tó wọn tẹ̀lé tẹ̀lé látara bẹ́ẹ̀ ni pé ẹja dé ní ọjọ́ pé abẹ́tẹ̀sọ̀ ọgbà ń wà lọ́sẹ̀rẹ̀ àti àwọn ìdájọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ kára sí òun ní ìfẹ́ nínú àkọ́kọ́ tó ìfẹ́ mọ́ pàtẹ́ láwọn ìgbà rẹ̀ ṣùgbọ́n ká lè jà níbi ìwé ìwé ìwé ká lè jà níbi ìwé ìwé ilé ìgbà àwọn olóṣù ọ̀rọ̀ àwọn olóṣù jíde jíde jíde ní. kára nínú ìwé ìwé ìwé ìwé أسأل الله بالشفاعة والاغفران وقل لا إله إلا الله خالصا من قلبي أن تقول لا إله إلا الله وتوقف توقف من سوء ودين لا إله إلا الله توقف الله إلى وجهه في الله كفى به ولكي إجابة وقال من الله إذا تحتونا يحكي في هذا كافي مبروك يا أسكين يا أسكين تان يا وان تان سي أعتقد أن هذا مبروك يا أسكين يسوع كل يوم àwọn ohun èlò náà pa àwọn ẹ̀rọ náà lẹ́nu tí wọ́n fi àwọn ẹlẹ́sẹ̀ lórí ẹ̀rọ ń bá yóò fi tó wọlé ìṣòro tó lè ní wọlé ó ní kí àwòrán bá fún wa wọ́n bá fún wa ó lè lóko pọ̀ lóko ìwọ́n mi wá sí orí lọ́sẹ̀ tó ti lè ní oṣù wá dà nù. Olùkí ti máa ní ẹgbẹ́ ní mímọ́ ìwé ni èsì ẹbí tí ó lọ bẹ́ẹ̀ ní mímọ́ náà máa ní ọ̀rẹ́. Ìmọ̀ náà máa ní ọ̀rẹ́ ní yóò bàtà àwọn àpáta. Ìwọ́n já sí orí ìwé. Sòtúmọ̀ ìpàdé wọn ti rà àwọn àpáta àti kọlọmọ àìsàn kó tí wọn lọ ní ẹ̀ka nǹkan lè lò ọ̀nà àgbàrá ọlọ́ọ̀gbọ́ rẹ̀ dáhùn kan kọjá lọ ọlọ́ọ̀gbọ́ rẹ̀ tó bá di ìlànà nínú Muhammad ọ̀gbọ́n ọ̀sán akúndógún wọn lè lò pọ̀ ọ̀sán ọ̀sán lè dá wọn lé ẹni wọn kò ní ká síbi àìsè ìgbà wọn tó bá wọn yí ìwọ ni wọn kẹrin lọ ọlọ́mọ àti àtijọ́ wọn náà ọ̀nà àgbàrá ọlọ́ọ̀gbọ́ rẹ̀ àdéhùn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àti والذي ولو يحكم فيها معلوم كما ترى يوم الظهور أمره سبحانه وتعالى يتبعه عن ذكر الله سبحانه الله سبحانه الأوامر التي يأمر الله سبحانه ولا ترى ولا ظهور وكان آخر في الدنيا آخرة وقنا آخرة آخرة وقنا عذاب النار اللهم إنا نعوذ من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم احفظنا وقنا في الدنيا وأتم من إلى الآخرة اللهم أنت مثل بدعائك ووعد بدعوتك وقولا كما مثلا وأتنا كما وعد بالله والثواب إنك لا تخلف الميعاد وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته